والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ní àná yìí mo rí àwọn èèyàn pè mí sí àkíyèsí kan lórí ní tí a ti sọ ní ààyè yìí náà sẹ́yìn pẹ̀lú tó ní èdè àlàyé síwájú. Si ara ń tí a ti ìrànra wa létí inú wa sí àárọ̀ àárọ̀ báyìí ọmọṣáájú wúlò fún wa o. a sọ̀rọ̀ ń pa pé a gbọ́dọ̀ máa ṣe yàtọ̀ láàrin àwọn sọ̀hábì ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam níbi àdúrà tá a gbọ́dọ̀ máa ṣe fún wa ẹ rántí fún gbogbo sọ̀hábì kí láà máa wí fún wa radiyallahu anhu bá a ti bá lẹ́nu. káwa yan sọ̀hábẹ́ kan àbáwọn kan ní lọ́pọ̀ káwa ń fọ́múlà míì tá a máa fi kí àwọn kò sí nínú wa àwọn onísúnà kódà àwọn onísúnà yìí ṣe àwọn tẹ́ǹtẹ́ ń sálàfíà nìkan kódà kò sí nínú wọn súfì nípìnlẹ̀ àwọn tó ní làwọn wo àwọn ṣíà àwọn náà ní wàhálà wọn pọ̀ lórí àlí òfin wa di pé má bá ti dákun àlí radiyallahu anhu àwọn wà pé kíni karramallahu wajhahu má bá dákọ ìyáàlá wa Fatima tọjú ìyàwó rẹ̀ wọn ní alayha salam ẹ sì ní rí wọn wí bẹ́ẹ̀ yàbá dákọ àwọn tí ó jọga àlí radiyallahu anhum ajma'in àwọn olọ̀gá yìí tí ò rújú látọjọ́ ayé ànábì abubakari ọ̀gá là ànábì pé fàdí ẹmọrù ọ̀gá là pé fún àlè lẹ́yìn àwọn méjèèjì ni ó tún kan kínní ọkàn ọfùmánù lẹ́yìn wọn lọ́wọ́ kan àlè bọlọ ń fi ti tó náà nù àdúpẹ́ fọ́lọ́run wọn mùsùlùmí ọ gbọ́dọ̀ ṣèyàtọ̀ láàrin wọn o kírò rí lọ fa káwa mú òkì kan lọ́tọ̀ àdúrà kan ní ọ̀tọ̀ tẹ́mu ká jù sọ gbélé yìí àkíyèsí wa ni pé àwọn ọmọ kéwú dáadáa àwọn afáàmì náà wá ní a prọfù ń tẹ wí yìí àkíyèsí nínú tíra ṣíà nìkan là á ti ń rí karamallahu wajhahu à ń rí nínú tíra àwọn afáà ń súnmọ́ o ó ti wá jẹ́ báwọn ṣe ń tẹ̀sí wí yìí rí bẹ́ẹ̀. wọn á ní ọ̀dà ẹ̀ oko tí ó jìnnà lèyí hùn ìlàrí ọ̀gbọ́dọ̀ ṣégin láàrin ọgbọdọ kó èyí tí mo rò pọ̀ tiẹ̀ wá ṣẹlẹ̀ recently wọn láwọn kan lórí Facebook tiẹ̀ wá lọ kó àwọn tíra pé ẹ̀wọ́ inú tíra àwọn alùsùnà náà ni wọ́n ń pè karramallahu wájú ẹnìkan sì ń pè àwọn ṣíà ní wí. wọn á bí wọn mú ní irú tíra wo wọn dákọ wọn ni wọn dákọ sọ̀rọ̀ Buhari kódà wọn dákọ tíra alfaza alimami ibn Kathir rọbìyà rahimahullah rahimahullah alimami ibn Kathir ní àwọn àgbà onítẹ̀síwù tuntun jọ máa kéwu fún àfa ni Sheikhul Islami ibn Taymiyyah àkùndà bá gbọ́ lọ́rọ̀ tó gbẹ́sẹ̀ yìí wàá ní ẹmu ti wí oko yóò jìnà òun ni ò ní jẹ́ kí ni ìlà rẹ̀ ó kó ẹnu Ibn Kathir náà láti wá gbọ́ ìlọ́fà tẹ́ ẹ fi ń rí tẹ́ ń rí nù tíra rẹ̀ ni gbogbo ẹni tí ẹ bá ń gbọ́ àtẹ̀yìn jàmáà ń bì náà ẹ bá délé ẹni ọba ní tafsir Ibn Kathir ńlé ẹ dákun ẹ lọ sí i tọ́lá ńláńlá ni gbogbo ayé lọ́mọ tafsiru Ibn Kathir bẹ́ẹ̀ yẹn bá débi àyà nínú Suratul Ahzab níbi ọlọ́run ti ń sọ pé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuha alladhina amanu sọlú alẹ́ yìí wàsálímù tẹ̀sílímù a kéwú tó pọ̀ lẹ́yìn òkè níbi tẹ̀síwù yìí lọ́dọ̀ alfaagba Ibn Kathir ara ń tí wọ́n sọ ń bẹ̀ mọ́ wá fẹ́ ka tí ó máa jálà yé ẹni tí wọ́n fẹ́ rú lójú pé a àtún rí tíra Ibn Kathir àtàwọn míì náà pé karamallahu wajhahu ẹ̀dàkùn ẹ̀gbọ́n ti Ibn Kathir yìí ń bọ́ mo ló di wí ẹnu tafsiru rẹ̀ yìí ni o kò sí tíra rẹ̀ tó gbajúmọ̀ tó tafsiru rẹ̀ yìí o kò sí tíra tó pọ̀ àmẹ́yìntọ́ lọ́n ní kálíbáríkà rẹ̀ pọ̀ jù tó gbajúmọ̀ jù tó ní ọ̀nà ní tafsiru Ibn Kathir nbí àyà ìbẹ̀nu suratu al-Ahzab qala Ibn Kathir rahimahullah al-Hafiz ó kọ̀ tó máa pinnu ẹ̀yàn ọ̀hánká وقد غلب هذا في عبارة كثير من النساخ للكتب أن يفرد علي رضي الله عنه بأن يقال عليه السلام من دون سائر الصحابة أو كرم الله وجهه ابن كثير يري كما aleyhi salam fali nìkan àbí ká máa pé karramallahu wajhahu fún kínní fali àtàwọn èèyàn tiẹ̀ nìkan Ibnu Kathiri ní ẹ ní bánú tíra afa kan o àfi èyí táwọn tí máa da tíra kọ nígbà táwọn àfa kọ tíra tiwọn tán ebi ńlá kàyí ẹjẹ ń tún ká o waqad galaba hadha fi ibarati. kẹsírin mina nusakh lil kutubi an-nusakh lil kutubi àwọn èyí sàfà ẹni ọba ka history manuscript nínú sẹríà tó gbọǹdàn yìí yé ayé lọ rọrùn lónìí ní printing press ń bẹ lẹ́bí ń tẹ ten thousand copies ẹ̀kọ́ dẹ̀ lè tẹ hundred thousand copies ọ̀rọ̀rùn bẹ́ẹ̀ lójú ayé àwọn àfáwọn yìí àlùfáà náà ni ó mú kálámù àti tàdá gbogbo tẹ̀síìrì ibùnú kẹ̀síìrì yìí fọ́lùmù mẹ́rin ni ibùnú kẹ̀síìrì náà ló mú kálámù àti tàdá nǹkan kan rẹ̀ fún rẹ̀ ṣe parí ẹ̀ ẹ̀yìn ọ̀hán jù bẹ́ẹ̀ lọ làáfáà rẹ̀ ibùnú tẹ̀míyà rahimahullah ní a bá kó àwọn tíra ibùnú tẹ̀míyà jọ ní fọ́lùmù fọ́lùmù bí ọba ju hundred lọ ibùnú tẹ̀míyà náà lọ fọwọ́ hàn fún rẹ̀ iṣẹ́ ńlá táwọn àfa àwọn ẹni ṣe mu òun làwọn àfa àkáyà lọ bẹ̀ wọ́n ní handwriting tó ṣòro kàbí ìdìbò ìbùnú tẹ́mi yóò sí wọ́n ní nítorí pé bí ìbùnú tẹ́mi àbá gbé kálámù lé ìbẹ̀rẹ̀ sàtà báyìí kò ní gbé kúò tí ì parí kẹ́ni sàtà wọn ni wọ́n ń jẹ́ kí tàdá ọmọ jagu ara wọn wọ́ọ̀dù wa ń já mọ́ra wọn àfẹ́ni ọba ní experience àwọn kan bẹ́ẹ̀ tó pé specialist ni wọ́n láti kátírà dání Ibn Taymiyyah rahimahullah bàbá kan bẹ ní Cairo bẹ́ẹ̀ wọ́n ti ṣaláìsí nísìnyí ní ìlú òyìnbó ni wọ́n ti lọ ṣe phd wọn specialist ni wọ́n níbi káka manuscript ìtani Ibn Taymiyyah àwọn ni wọ́n gbàdá gbé ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ra Ibn Taymiyyah jáde to the printing press kódà ló èbó làwọn ti lọ sí phd tí wọn ti sórí rè ìyá lọkọ àwọn àfáàwọn yìí àwọn ni wọn ń kọ nǹkan wọn ẹ dákun mélòó ni ibùdó kẹsìrì ọwà kọ àní fọlọmù mẹ́rin tí rẹ yọkan bọba ti kọ yọkan ohun tó sànù wọn wàá gbé kalẹ̀ pé ẹni ọba tún nídìí o kọ wàá dà á kọ kò sí photocopy pẹ̀lú gbogbo gbádùn táwa ń gbádùn lónìí àjẹ̀kùn tó kọjá photocopy fóònù rẹ náà lè skáàni rẹ̀ allahu akbar wàláyé ìdẹ̀ra ọlọ́run ni ọlọ́run ó bí wa o bàbá ti lo ìdẹ̀ra náà ẹ wo ẹ̀yin náà imagine kéèyàn ó jókòó fún rẹ̀ yọ dorí kọ́kọ́rọ́ báyìí tí ọ̀rẹ́ yẹn ọmọ ròyìn àmọ́ àbí ẹ̀mí hàn túrí o mẹ́yàn bá máa dín gíni hàn tú ọkọ̀ kẹ́yìn kọ́ báyìí. <laughs> ọwọ́ ahàn fọ́fọ́ ló ń tán kò lè ráyè kó tún tún ìwọ̀n ó tún ní tíra míì sọ fẹ́ ṣe wọ́n wàá gbé kalẹ̀ pé ẹni ọba fẹ́ máa ní kọ́pì mi ò àyọ̀ǹda àwọn èyí ṣe copyright wọ́n gbé kalẹ̀ ní pé torí tọ́lọ́ ibẹ̀ ń la yín job opportunity kan ti dìde kí ni job opportunity náà mọ́lá bá ṣẹ̀yàn wa ní a ah, èmi ò lè hàn tú adúrú eléyìí o àmọ́ bẹ́ẹ̀ ń bá rẹ ni tí ó hàn èlò ní ọgbà ànùsáàkù tí ibùdó kẹsìrì ń wí bí wọ́n ti dìde nù àwọn àfáà ló kírètì job opportunity fún wọn àwọn kì í ṣe àfáà o they are trained wọ́n tírénì wọn lórí ibò láti dà nǹkan kọ kọ́dà wọ́n yáwọ́ jà àwọn àfáà lọ <laughs> àṣírí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ò ní máa ro nǹkan kan pé báyìí ni ẹnáwù kan sọ́rùkù kan ṣe ń tẹ́ fẹ́ nì àwa náà rí àpẹẹrẹ bẹ́ẹ̀ lónìí gbogbo ẹni tí ń ṣiṣẹ́ printing press lọ́mọ̀ sí ló lè ṣèwé ẹ̀dá lóhùn gbogbo ẹni tí ń tẹ̀wé táwa náà ń kà yìí ọ̀mọ̀wé ni wọ́n ọ̀jẹ́ dandan wọ́n jọ̀mọ̀wé bó ti rí gan-an nù àwọn kì í ṣe àfa wọn ò mọ kéwú ìní àná ibùdó tẹ ibùdó kẹsí ní kẹsí púpọ̀ nù wọn ò mọ kéwú iṣẹ́ wọn làwọn ń ṣe jọ́ọ̀bù job opportunity pé mélòó lẹ fẹ́ dàkọ kọ́pì mélòó lẹ ní ìdí ní ọgbọ́n kẹfì rí iye báyìí ní o <laughs> àwọn chaajì wọn ni wọ́n create problem tọ́pọ̀ torí pé ẹni tó fẹ́ sisi owó bọ́ba da méjì kọ sàn gbowó tí wọ́n gbà ju ẹyọ kan lọ bọ́ba da mẹ́ta kọ ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ tí wọ́n ń ṣe ní yunifásitì sílẹ̀ láwùbá lónìí nù wọ́n ń pè ní tahqiqu al-maqbutat editing of manuscript àwọn èèyàn ń gba phd lórí ẹ̀ ìpè ntí wo fi gba ní yunifásitì tèmi oní option àti pé tọ́píìkì mo fẹ́ rìsáàjì àbí mo fẹ́ gbé tíra kan jáde kúrò ní hàn tún di ntí wọ́n tẹ̀ kí ẹ̀ díjì ẹ̀ ó tó ní téèyàn gba phd lórí. àwọn àlùfáà kò yí ogun tí wọ́n dálẹ̀ làwọn èèyàn yẹn gbìyànjú ẹ̀ díjì àtàrà ń táwọn nùsáàfù dálẹ̀ ní kárọ̀mà lọ́wọ́ wájú àwọn àtàrà ń tí wọ́n dálẹ̀ ní kíni àlẹ́ yìí àtàlówì àfáàgbà Ibn Kathir ẹ̀já kan síwájú sí ó ní an yufrada Aliyu radiyallahu anhu bi an yuqala alayhi salam min duni sa'iri sahaba kakọ́ ọkọ̀ àdíkáwá kọ́ alayhi salamu sí táàtì ní wíbẹ̀ fáwọn sọ̀hábà tó kù èsèṣe ọwọ́ àwọn afa o èsèṣe ọwọ́ àwọn onímọ̀ o àwòkárọ̀mọ̀ lọ́hùn wájú àwò àbí ká dápọ̀ àlè ká kọ́kọ́ àlè àbí ìyàwó rẹ̀ yá ńlá wa Fátímà ká máa pé àlẹ́ àsálàm àbálẹ̀ àwọn owó lọ́dà o fi ìbára ti kẹ̀sí nínú sáàkìlì kùtùbí ebi tó ti rí mo ti sọ ọ́ nínú tẹ̀síwò dání Ibn Kathir aya kelo aya fifty six nínú sórọ́tù al-ahzab òbíkí ti ń ṣe tafsiru táàdà ẹ wá gbọ́ o ibùdó kẹsí òyìn ẹgbọ́ ẹ má sì wá gbọ́ o wa in kana ma'nahu sahiha kìí ṣe pé túmọ̀ àdúrà yìí la takò lọ́nkọ́ mọ́sá àti àwọn àfáwọn yìí wọ́n ń yẹjọ́ ọ̀rọ̀ tí ò ní kù síbi kan wa in kana ma'nahu sahiha kì í ṣe pé a ní kọ́lọ̀wọ̀n ọmọ sàlàáfíà fàlì àléhi sàlà kàlà àgbẹ̀rí báwọn àgbọ̀dọ̀ kọ́lọ̀wọ̀n ọmọ pọn ojú àlílé kárọ̀mà lọ́hù wájà àmọ́ ti ní implication tí ọ̀dà gbẹ̀tùmọ̀ nǹkan bá ti dá ń pilẹ̀ wọ́n bá ti ní kíni implication tí ọ̀dà tẹ̀rí àní ẹ̀ pàtì. láàkìn yambagi an yusawa bayna sọ̀hábà tètè dáàlì ibùdókè yìí ni àmọ́ ń tàn wí ni pé ẹ ṣe dọ́gbandọ́gba láàrin gbogbo àwọn sọ̀hábẹ́ bẹ́ẹ̀ bá kàrámà láwùwájì wà yìí <laughs> kàrámà láwùwájì àwò ẹ kàrámà láwùwájì àbíbákírì ẹ kàrámà láwùwájì umaru ẹ kàrámà láwùwájì usmanu tọ́lẹ́hà zubair abdulrahman bin awo ọ̀gá wa gbogbo wọn bó làwa máa wí láràárọ̀ bàbá kéwú bí gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hájà nẹ́gbàá muhammadu ọmọ ìyá mi èyí tí ń jẹ́sìn gidi o gbẹ̀ntì ń bá ń pin tí ń yan òkè ní àdúrà ní ìyàtọ̀ fáàlì àti àwọn fámìlì tiẹ̀ Ibnu Kathiri níbẹ̀ bá bá eléyìí ní òjọ́ra àfa ẹ̀sìn kan òun kọ́kọ́ bẹ́ẹ̀ àwọn owó lọ́dọ̀ o àwọn nùsàf àwọn tí ń kan dà síra kọ ẹ sì máa wo bí nǹkan ti bẹ̀rẹ̀ ẹnìkan náà ní ọkọ̀ dánwò náà nùsàf wọn bá tún rí pé stáìlì kan tó dáa yìí àwa náà ti experience irú nǹkan báyìí ẹnìkan náà ni ọkàn bẹ̀rẹ̀ ẹjọ́ kan ní bóyá atẹ́gùn sí àkànfẹ́lù ní dídí ń gbé ní ọba adigun àwọn ẹni bíi télọ̀ tó ń ránṣọ tó gbé táìlì kan jáde òǹkàlùkù náà ni ó dàbí táìlì yìí ń tà ó ntọ́sẹ̀lẹ̀ nù ó ntọ́sẹ̀lẹ̀ nù ta ni ń wí ebínú kẹfì ìtẹ́lẹ̀ bá nu síra rẹ̀ ṣe òun náà ní ọkọ̀ nu díra rẹ̀ gbé káràmà náà wájú àwù ni ó tún máa kìrìtìsáìsì rẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ ọ̀rọ̀ ọdún kẹsìrì yìí ó gùn díẹ̀ já méjì sí amẹ́bù ti sọ bí tẹ́ẹ̀tì rí òní níta ń wí ni pé yambagi àyòsáwò wá lẹ́yìn náà sọ̀hábà ti fi ìlànà ẹsẹ̀ dọ́gbandọ́gba láàrin àwọn sàábì ànábì ntẹ ẹ bá wí fún Abubakar ni ẹ wí fún mọrù ni ẹ wí fún ọfùmánù ni ẹ wí fún àlì ni ẹ wí fún àwọn tó kù náà ìtàwọn afáàn yìí nù. فإن هذا من باب التعظيم والتكريم وننتوري كافي عليه السلام كافي كرم الله وجهه ebi ẹlẹ́ẹ̀fi ń pa yìí lé ni ẹbẹ ẹlẹ́ẹ̀fi ń gbé àlè tóbi ní bó bá rí bẹ́ẹ̀ fàṣẹ̀ìkánì abubakar wa umaru wa amirul mu'minina usman awula bizalika minhu radiyallahu anhum ajma'in bó bá yẹ pé ẹ fẹ́ pa yìí lé ẹ àlè tóbi àwọn kan bẹ tọ́tọ́ sàpọ̀nlé jàdí lọ èmi kí mo wú ebí náà kẹsí rí lóye wọ́n bá pé àníyàn yín dáa pé ẹ̀fẹ́ akànfẹ́ pàdílé ni akànfún pé pé èèyàn anẹ́bì ni èèbẹ̀ yìí àmọ́ àwọn kan lọ bẹ́ẹ̀ àwọn ẹ̀ní tọ́sí ìlú lọ àwọn owó lọ́dá kọ́ ebí náà kẹsí rí lábúbákiri tọ́sí karama lọ́wọ́ ajé àwọ̀ ju àlè lọ wọ́n máa tọ́sí ìjú kínní yàlé lọ Osman tọ́sí ìjú àìsè báwọn èyí tẹ̀ ń ṣe báyìí nìka alábòsí ni wọn lábẹ́ omi ọ̀nà mo rò pé àlàyé òun ti clear ẹ̀ kìí ṣe pé wàláì kìí ṣe pé a ṣẹ̀ṣẹ̀ mọ eléyìí láàárọ̀ ìyá àbá náà o àmọ́ gbogbo ìgbà náà ká mọ aráyà ti tẹ́ ọ̀rọ̀ kalẹ̀ òun ló jẹ́ ìta wíńdò ní ló fi jẹ́ sọ́márì nígbà tí wàá fẹ́ tún di pé àwọn kan tún lọ lẹ̀ mọ́ sábẹ́ rẹ̀ ẹ́ wọn lè mọ́sá bẹ̀rẹ̀ tí wọ́n tún máa dà máa lò má àlàyé gbọ́dọ̀ wáyé o torí náà gbogbo ìgbà tẹ́ ẹ bá rí tí ẹ ọmọ kan tí gbogbo àwọn abiyamọ ayé wọn ń wò láwò sunkún tí ń wo rẹ nígbẹ́ni láwò rẹ́rìn ọmọ èké ibi ọlọ́tọ̀ ara rẹ̀ bọ́ ni ọlọ́jọ́kọ́ láàrin àwọn tí ń bú àwọn sọ̀hábí ànábì ọlọ́ọ̀kéwú lọ́dọ̀ àwọn nílùú àwọn tí ń gbé àwọn ìyàwó ànábì ṣépè ìwọ méke gbogbo abiyamọ ayé ní wọ aláwòsàn fún pé ọmọ ìyá ti sàgbákò báyìí ìwọ sì ń wo rẹ ní kíni láwò rẹ nù gbogbo ọjọ́ tó bá tún ti kó tíra kan wá jẹ ẹwọ náà tíra bí tíra wọn sún nàlẹ làákà yìí bẹ́ẹ̀ sì máa járò rẹ ní o fọmúlà mo fún yín o èmi ò gbọ́dọ̀ ráyè ti ru ọmọ náà o alhamdulilayi lẹ́nu wọn bá díẹ̀ tọ́lọ̀ lémi náà máa mójútó nọ́ọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ òlu à ní bá mo rí ọlọ́run gbọ́dọ̀ máa jókòó ti pété lóru ọmọ yìí wí àmọ́ yìí tágbára yẹn ọba ká báyìí wípé ọmọ tó ti gbé kan wá tó fẹ́ dààmú ẹ̀mí wa ẹja gbọ́ pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run ọ̀yànjú ẹ̀ ọlọ́run ọ̀yànjú ẹ̀ ẹ torí kí n tún sọ kìí ṣe ti fáàrí o mo sọ kan jò ní pé tíra tèmi ká <laughs> nípa ṣíà ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ ti ń bọ́ sórí Facebook yóò ká wà nùbà tẹ́ẹ̀mì rẹ̀ adúpẹ́lọ́dọ̀ lọ ń sọ eléyìí pé kò sí tẹ́nìkan ọ̀pọ̀ ló ń pa ṣíà tí a lè tó àṣírí ẹ̀ o alihamudulilayi inú àná ọlọ́run tíra mi tí mo ṣe nípa rẹ̀ ilẹ̀ Lárúbáwá ni wọ́n ti is about 1,000 pages in two volumes. Barely, barely In two volumes about 1,900 and something pages. N sì ń bẹ ní kódà publisher sọ fún mi pé òun ò kí a pé yóò kó bá sales owó tó wọn pa ń bẹ tó ń pa náà tọ́lọ́wọ́ fa àlùbáríkà sí. Ó lóun ti gbé sórí nẹ́ẹ̀tì lọ́fẹ̀ẹ́ àwọn èèyàn ti ń dáwọ́lódù rẹ̀ kọ́dà mọ́ra ẹni ó ti dáwọ́lódù ẹ̀ nàìjíríà náà tó náà ti dá sí tọ́lọ̀ kọ́dà láìpẹ́ yìí mọ́ wọ́n tẹ́kì permission àsìkò grant wọn wọ́n ti tú tíra yìí bọ́lọ́mù rẹ̀ méjèèjì sédè Indonesia torí pé wọ́n àwọn ọmọ yìí àwọn ọmọ tí wọ́n ní gbogbo abẹ́ a máa láwò sunkún tí ń wò rẹ̀ láwò rẹ̀ mo rò pé wọ́n dẹrú wọn sí wọn náà ní Indonesia aláwọn ti tú tíọ́rà yìí sí èdè àwọn àpá àmọ́ lẹ́yìn permission ni o ẹ̀ńtọ́hún náà bá fẹ́ tu publisher gan lòun fi yọ̀ǹda àmọ́ ẹ gbọ́dọ̀ téèkì kínní ẹ gbọ́dọ̀ téèkì necessary permission o ẹ̀ torí náà bí ó ti jẹ́nu o ìwọ́n tó bá tún lọ ń kà ní tí Ibn Kathir rí wí bẹ́ẹ̀ lórí mi gbogbo tíọ́rà yòókù tẹ́ ń kà náà àti Buhari ni àtòmí èmi tọmọ yóò tún máa gbé wájú ọmọ fi rú yín lójú àwọn àlùfáà àkọ́kọ́ o àwọn kíni àwọn àlùfáà àkọlọkọ o àwọn wo ni Ibn Kathiri lọkọ ànọsáàfù lé àkùtùbì àwọn ń ṣiṣẹ́ oúnjẹ wọn ni o ibi iṣẹ́ oúnjẹ wọn yìí wàhálà yìí nìkan tí wọ́n dálẹ̀ bí n ti ń yí àní phd àwọn èèyàn ń gbà lórí pé mo fẹ́ ẹ́díìtì manuscript àwọn universities lágbàáyé ìṣẹ̀lẹ̀ lárúbáwá nìkan bàbá tí mo lọ gba jẹ́ nílùú èbó yìí tóun náà lọ ṣe mọ́ ọ ẹ́díìtì manuscript Ibn Taymiyyah rahimahullahu ta'ala tọ́ ọlọ́nkọ́mọ́sá àtàlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa àwọn tí ọmọ dàwa láàmú pẹ̀sìn yìí ọlọ́nkọ́ mọ̀ wọ́n sòrò àmọ́ o ó ti dojú ẹ o èyí tí wọ́n bá ti yí tí ẹ̀ mọ èsì ẹ̀jẹ̀ káwọn àlùfáà àwọn àlùfáà tí wọ́n mọ èsì ẹ̀wí fún wọn wọ́n bá yín fèsì wọ́n fún yín lésì ẹ̀lì ẹ̀kspẹ́tì káwọn afọ́ọ̀dọ́ ọdún Facebook bíi ti wá àwọn ọmọ yìí ọlọ́run sàmánà wa o wasallilahu ma wasallim wa barika ala muhammadin wa alihi wa sahbihi ajma'in wa iyyakum.